zero two. orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé wọ́n tún ṣíjú àlùkò ní Ìbàdàn ìlú mọ̀ọ́ká làwọn náà ayé mọ̀ wọn wọ́n dẹ̀ fi tánṣe lẹ́ẹ̀dẹ́kùn wọ́n dẹ̀ wá sí Ìbàdàn mélòó wà lára wa ẹ̀sìn nínú ìrẹ̀lẹ̀ Ọlọ́run ibi tẹ́sí mọ ọmọ Ọlọ́run nìyẹn wọ́n dẹ̀ wá wọn dání kan wà wọ́n ọ̀nà tó di fóònù mi ní ẹ̀dọ́ wáyé bọ̀dá yìí ní ẹ̀dọ́ wáyé so ẹ bá máa sọ fún un. ẹ máa ka ni ẹ eh, ó máa ka ni ẹ eh, ó máa ka ni ẹ eh, ó máa ka ni ẹ ó máa ka ni ẹ ó máa ka ni ẹ ò ní wálẹ̀ àti nọ́mbà ẹ máa tẹ̀síwájú ilé yẹn ọ̀run parí ẹ̀ ilẹ̀ fanu máa sí ẹ̀yìn ọlọ́run ẹ̀ lẹ́rìí Jésù lọ́wọ́ ó yẹ àwọn ọmọ tó ẹ bá wọn lóyún. So gbogbo fún fifty thousand owó bẹ́ẹ̀ délé o ẹ máa ń gbà fún wọn. Ẹ bá wọn mọ̀ ẹ bá wọn mọ̀. Orúkọ tèmi Awolisi Ọlásùpọ̀ Emmanuel Sèwàtí Ráwọ́tà ni ó wà ní ẹ̀gbẹ́ mi. Ìbáraẹ̀kẹ́rẹ́ kan ni. so nǹkan kékeré kan ni ó gbé wa wá síbí lórí àṣìṣe tí àtìrántà ṣe òun fẹ́ la ṣe wá sí ọ̀dọ̀ ọ̀rọ̀ àgbàlá débẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà lè sílẹ̀ ọ̀rọ̀ àbúrò ló wà bẹ̀ ibi tí èèyàn kan fi sọ̀rọ̀ sí àtìrántà rẹ̀ pé báyọ̀ báyọ̀ pé àgbàlá ọ̀rọ̀ náà ń bẹ kọ́lé ẹ̀rọ kọ́tẹ́ bá bẹ̀rẹ̀ pé ìjọba fọ́ fún àǹtí ìyẹn olùwọ́ máa sọ jáde ẹgbẹ́ tó ìwọ bá fi bẹ̀rẹ̀ rọ̀ ló máa pèkì based on bí bó ṣe rí so bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ̀rọ̀ ní àgbàlagbà yẹn ní òde sílẹ̀ máa wọ yìí máa bẹ parí ẹ àgbàlá yẹn ta àgbàlá ṣe pé kan ló mú àwọn náà ṣe kéde làwọn sẹ ẹ ẹlẹ́kọ̀ọ́ fi kọ́ fi kọ́ mo rí kíní yẹn àwọn fásitì mi kan sẹ́ẹ̀dì díkẹ́ sí náà pé ah mo sáré lọ mi ò bẹ́ẹ̀ ni ó dùn mí òfin yẹn lọ báyà lóríṣiríṣi ìjọba pé preparation of character ìbanilórúkọ jẹ lórí tí bàbá wa ti ṣe fún àti káwọ́tà ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ jù sá mà ẹ̀ ọ́ní tí ṣe tó wá dàbí ìwádìí ìyàtí pé ní òwúkọ ó fẹ́ gbogbo ìjọ ẹjọ́ ní títorí títọ́ náà ọ̀nbí àbùfàṣẹ káwọ́tà kí ẹ̀ ẹ bá bẹ bàbá wa àgbàlá gé àwọn máa sọ̀rọ̀ ọ máa bẹ̀rẹ̀ mo lè fẹ́ kí bàbá wa kọ́ fún tọkọtọkọ àà gbogbo yìí ní ìdìsá o <laughs> ẹ̀jẹ̀ sá kọ́ fi tìrú sí tọkọtọkọ kọ́ fi dárí di àti rámọ́tà kọ́ dẹ̀ sọ tìrú sí fún ọ mo sọ pé èmi ti fọ́lọ̀ wọn sípẹ́sípẹ́ ṣẹ́gẹ́sì èmi ti fọ́lọ̀ wọn sípẹ́sípẹ́sípẹ́sípẹ́sípẹ́ bọ̀ ìyẹn tó bá ṣe iṣẹ́ ayé mi náà ṣe kọ́ńtẹ́pẹ́tọ̀ nìyẹn ìyẹn tó bá ṣiṣẹ́ lẹ́gbẹ́ ó jẹ́ iṣẹ́ world by bẹ́ẹ̀ oríṣiríṣi màmá ápì oríṣiríṣi mama, inú mi kọ́ọ̀dù fún masọ́lẹ́tì bàbá lórí ọ̀rọ̀ yìí bá ṣe tó wọ́ àtọ̀tọ̀ àtọ̀wà ọ̀nùwárọ̀ ṣé káwọn bá bọ̀ èyí ló fẹ́ àbí tọ́lá àbí báwọn yìí bọ̀ wọ́n mi tẹ̀sí ní àláìláì bàbá mi ṣe bẹ́ẹ̀ pé ọmọ bẹ́ẹ̀ mi ṣáà pé pẹ̀lú mi dùn ni mo ṣe dé bí pẹ̀lú owó kan tó sọ ó jẹ́ ká mọ̀ pé èèyàn dáadáa ni wọ́n fi òwúrọ̀ àtàwọn ẹsẹ̀ ìtẹ́lẹ̀ bàbá lọ́jọ́ ọjọ́ mi. che un motivo con il suo essere un tutto loro mio. Thank you. ẹ máa ga ní orúkọ Jésù ẹ máa ga ní orúkọ Jésù ẹ máa ga ní orúkọ Jésù sísá wa mọ̀ ní wọn ẹ̀gbọ́n wa mẹ́kànlẹ́ dàlú àǹtí wa mà ní wọn àgùn wọn ọlọ ọlọ hallelujah hallelujah hallelujah hallelujah ah, nígbà tó ọlọ́run àti ènìyàn rí nígbà tí èmi náà gbọ́ díẹ̀ èmi lè níbi yìí gbọ́ nígbà mo gbọ́ díẹ̀ mo mọrú ẹ̀dá tí àǹtí jẹ́ àwa ní òye ẹ̀gbọ́n ẹ̀gbọ́n amọrú ẹ̀dá tí wọ́n jẹ́ ẹ̀dá tó lágbára àkàndá ẹ̀dá àwọn tó lọ́n dá specially so lajú àwọn tọ́lọ́ bá dá specially ìwà tó special ni wọ́n máa máa mú ọ̀rọ̀ tó special ni wọ́n á máa sọ ọlọ́run ìṣe tó special ni wọ́n á máa ṣe ó dà ta ni nínú bíi ni statue ẹ̀rí bíi statue náà ẹni bá ẹni bá ń bá wà tí ìjà àbí ẹni mo ti sọ ẹni bá ń bá wà tí ìjà abẹ́ tó bá ń bá wọn bínú kò mọ tó ń ṣe ọ̀dọ́ àwọn yàtọ̀ hallelujah ní ìsọ nípa tí àwọn èèyàn bá sọ fún àbí táwọn yọ ṣùgbọ́n tó bá ti ẹnu rú wọn jáde ẹ má kà á kún ohun tó bá ti ọ náà nílò ìlera ohun tó bá ti ẹnu rú wọn jáde ẹ má kà á kún ọlọ́run rí wọn báyìí tó fi dá wọn báyìí ẹ̀dẹ̀ wo wọ́n ní áńgẹ́lì tiwọn àwọn tó dẹ̀rọ̀ gbà yí wọn ká wọ́n ń dunnú sí àwọn tí wọ́n bá ń dùn wọ́n nú wọ́n sì ń banújẹ́ sí àwọn tó ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ sẹ́yìn bá ṣe wà àwọn kan máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ lábàdà ẹ àbí ẹ bá rẹ̀ tó ń ṣe owó ìgboro wọ́n dẹ̀rú ẹ̀wò àwọn tó jẹ́ fámìlì wọn yòókù tó jẹ́ ìgbọ̀n tó jẹ́ àbúrò tó máa rí àǹtí wọn nígbà tó bá wà inú wọn kì í dùn pé àpò àǹtí mi àpò àbúrò mi àpò ẹ̀gbọ́n mi wọ́n mi wọ́n sùpọ̀ mi káyé wọn bí wọ́n wọ́n sùn àlàyé tí wọ́n mi wọn náà bá ń wò wọ́n ní àpò ọmọ mi. so ẹ jẹ́ ká gbàgbọ́ pé ẹ̀dá wọn rèé kírétọ̀ wọn rèé irú àwọn èèyàn báyìí èèyàn máa ń gbà bọ́lọ́run ṣe dáhùn ẹ kàn gbà pé bọ́lọ́run ṣe ìwọ̀nba orientation tẹ́ bá wá lè fún wọn ẹ máa fún wọn ìwọ̀nba ọ̀rọ̀ ìyànjú wọ́n máa ń ra àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn náà àwọn èèyàn yẹn wọ́n máa bá wọn sọ̀rọ̀ ìtùnú pé sìtá báyìí báyìí báyìí ni o ẹ má ṣe báyìí o wọ́n á máa kàn máa kọ ṣoṣo bẹ́ẹ̀ ní àwọn rèé àwọn rèé àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ tó rí sọ̀rọ̀ gbàdúrà ẹ máa ga sí i ẹ máa ga sí ẹ máa ga sí ọlọ́run mi sẹ́nu ayé yìí yóò dẹ̀ dẹ̀ ṣíṣe yóò dẹ̀ dẹ̀ píparí ọlọ́run mi sẹ́nu ayé yìí tó inú o inú o àá sáǹtì lábàlá tó dé kéèké ẹ̀ ló tóbi jù ú owó kéèké sí wọ́n tó fún ìgbà bẹ́ẹ̀ ni ló máa ju àtúnlọ̀sọ̀sọ̀ máa jó tóbi àbí ẹ máa ga sí i ẹ máa ga sí i ẹ máa ga sí i ẹ máa ga sí i ẹ máa ga sí i bẹ́ẹ̀ ni yóò rí Jésù lọ. báwo ṣé máa ní káṣí rẹ ẹ máa wò pé fáǹsì ńlá rẹ. bẹ́ẹ̀dẹ̀ ní owó bẹ́ẹ̀dẹ̀ ní owó bẹ́ẹ̀dẹ̀ lọ sí i so máa wá lápárọ̀ lọ kí ẹ fi ní. zero two. Mọ́mọ́ ṣàdúrà sí àdúrà lọ́wọ́. Thank you. promise I'm the one Thank you. Thank you. I, I, I, I love you. I don't want, I don't want. ẹ̀ẹ́dẹ̀ bínú sí ni Who bẹ́ẹ̀ dì ní o. owó bẹ́ẹ̀ dì ní ẹ̀mọ́ bínú ẹ̀mọ́ bínú. ta ló ń sọ lónìí ta ló ń sọ lónìí bẹ́ẹ̀ lè tí wọ́n ti lọ gbé ìlú àwọn akáàkiri àwọn adomi lẹ́nà ọdọmi wájú. ìbò ó sì lè dé ìwà ẹ̀ wọ́n fi ó ti wọlé ó ti wọlé lẹ́wọ̀ sọ wà fún God bless I love you ẹ bá ń pàdé ọ̀fọ̀ àti ẹ máa lọ olúwa ṣe mọ́ olúwa ṣe mí ìdè inú ọkọ̀ ó yẹ wọ́n máa yà ẹ lọ God bless you ó ẹ jẹ́ ènìyàn ẹ máa ga ẹ máa ẹ máa tẹ̀síwájú olúwa yóò sọ yín padà sípò jésù lọ á sọ̀rọ̀ wọ́n máa pè é rọ̀lẹ́ wọ́n máa bù fún ó yẹ ìmọ̀ wọ́n ní ìdùnnú lóko. nọwọ́ méjèèjì òní ni ìyá rẹ̀ kú. ẹ tẹ́wọ́ dìde àti lọ. ẹ bá fún wa yìí. níbo ni wọ́n àti ọ̀gá wa ti pàdé bí má yẹ níbo ni wọ́n ti pàdé ṣọ́ọ̀ṣì bò ṣé ṣé àwa la pè ọ́ wá ẹ́ báwo ni wọ́n gbé ṣe débi. èmi wá fún prayer láti ibì kan. wá fún prayer láti ibì kan. báwo lẹ ṣe wá pàdé bó lẹ ṣe wá ń fẹ́ra tí bá ti kọjá bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lọ ṣe wọn pa tí mo fẹ́ ṣáà. ẹ bá ti kọjá mo. tí bá ti kọjá ní ìgbà tí wọ́n ṣáà. ìyọ gíláàsì ló dáǹtì ìyọ ìyọ ń báàgì báàgì rẹ ìkó lágbára ó yà mọ kó lè ṣe pàdé tán. tí bá ti kọjá mo. níta níbo níbo. ṣọ́ọ̀bù mú ìgbẹ́. òkè bá ti kọjá wọn ju ṣọ́ọ̀bù wọn. bẹ́ẹ̀ bóyá èèyàn fẹ́ lọ rà charge for. so when a man ń wash everything mi ò tiẹ̀ kì í tèkẹ̀ mo ò pé bóyá wọ́n ṣe náà nínú. bó o lè ṣe wá fẹ́ra. so bí mi ṣe wá ń kọjá lọ wọ́n kọ̀ sọ pé àǹtí à pẹ̀lú bá ṣe máa ń dàgbà ọkàn mi dẹ̀ nífẹ̀ẹ́ yín o èmi àpọ́nlẹ̀ ẹ̀dẹ̀ ọ̀ka èmi kọ̀ sáwọ́ ní ṣọ́ọ̀ṣì lọ àtìgbà yẹn wọ́n ṣáà máa wá wọ́n máa wá láàárọ̀ lọ́sàn-án lálẹ́ sínú church àti ń ṣe prayer sáwọn ọlọ́láwọ̀ bẹ́ẹ̀ fẹ́ yín abẹ́ ìrẹ́lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọn. àwọn ni òní òní tó sọkùnrin. òwò òní tó sọkùnrin. ṣé wọ́n ti láwọn bẹ́ẹ̀ fẹ́ yín gidi bóun náà ṣe máa ń sọ sí yín. wọ́n ṣàmà dìsọ́ọ̀bù yẹn jẹ́ àmọ́ ẹ lọ bá dáàdì máa ṣe mo ní ẹni sùúrù pé láti ẹ̀ṣọ́ máa wo ìwà ara wa náà gbàgbóyá wọ́n ṣàmà máa sọ lóríṣiríṣi à ìní kan wọ́n dẹ̀ máa ń jó gan-an wọ́n rí ọ̀pọ̀ ìlú yọ̀ǹba ẹ̀ wá nílé ìbò ìyàwó mi ni o ìyàwó mi ni o ee oríṣiríṣi ọkàn báyìí. ṣá àgbàlá Gabriel ló fọ́ọ̀lù fúnra yín. àtọ́ lo. àwọn àgbàlá Gabriel ni nà. rárá sá o. olúwa mẹ́yìn lé yìí. ibù ń gbọ́ pàtàkì travel lọ UK ẹ̀bí dé tẹ̀sán wọn lẹ pa wọn pé fáwọn sọ pé alàgbà ò change mind ẹ̀ náà pé ṣé àti ẹ̀ náà ìgbọ́dọ̀ sọ pé àwọn ni o àwọn ni o. báyọ̀ ẹ̀ sọ pé káwọn ọmọ mi wá ẹgbẹ́ láti fẹ́ lórí. bí ẹ bá lè fẹ́ lé orí. agbára o sọbẹ wọn náà ń kàtí fún yín lọ. agbára kristi mi mọ̀ bóyá ẹ̀ làágùn díẹ̀. mi tí ni o fi nù o sọ pé agbára o wọnú aṣọ yìí lọ sọ di májẹ̀mú sọ di májẹ̀mú ẹ yọ kó lórí máa ṣe báyìí ọ̀nà tó dín máa ọ̀nà tó dín máa là máa sọ bẹ́ẹ̀ ọ̀nà tó dín máa là ọ̀nà tó dín máa là ọ̀nàbòdìmà ọ̀nàbòdìmà ilẹ̀kùn tó tì máa ṣí máa ṣí máa ṣí jésù olúwa ẹ wá fi nu ojú fi nu ojú ní oṣù keje mi ìfẹ́ làágùn asán. ní oṣù keje mi ìfẹ́ làágùn asán jálẹ̀ ọdún yìí. jálẹ̀ ọdún yìí. mi ìfẹ́ làágùn àsán. mi ìfẹ́ làágùn àsán. mi ìfẹ́ làágùn àsán. mi ìfẹ́ làágùn àsán. mi ìfẹ́ rìnrìn àjò àsán. fi máa nu ojú fi nu ojú. nínú oṣù keje mi ìfẹ́ làágùn àsán. nínú oṣù keje mi ìfẹ́ rìnrìn àsán. nínú oṣù keje mi ìfẹ́ làágùn àsán. nínú oṣù keje mi ìfẹ́ rìnrìn àjò àsán. ọlọ́run ṣàwọn fún mi bí oṣù kejì mi ìfẹ́ làgùn àṣà mi ìfẹ́ rìn ọ̀tọ̀ àṣà mi ìfẹ́ làgùn àṣà mi ìfẹ́ rìn àjò àṣà mi ìfẹ́ làgùn àṣà mi ìfẹ́ rìn àjò àṣà mi ìfẹ́ làgùn àṣà mi ìfẹ́ rìn àjò àṣà.